الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أدعوك فهم ولم أبا الله bí o bá ti gbé bẹ́ẹ̀ ṣe ṣe tó ní ó yẹ kí ajọmọ gbádùn àwọn fáwọn àlọ náà ni kò sí tí ó burú mẹ́ eléyìí kìí ṣe tuntun lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn fún oníṣúná ọ̀bẹ̀lọ́wọ̀n bá Allah subhanahu ó bá ní ṣe àlékún ìmọ̀ àti àlùbáríkà fún àwọn afáwa náà àti ẹ̀mí gbogbo àti ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé àti àlàáfíà ara láti tọrọ fún àwọn alátọrọ fún gbogbo wa náà ní àpapọ̀ agajúlọ àwa tí a jẹ́ ara àdúgbò yìí látara ìgbà ọ̀rọ̀ ọlọ́ngọba lálejò abẹ́lẹ́ngọba Allahu subhana oríire tayé àti ti alkiyama ọlọ́n mọ́sálá ìpapọ̀ fún wa èyí tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ ni náà gbéṣẹ́ ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́. àwọn tí wọ́n sì ń sọ̀rọ̀ wọn àwọn náà ni wọ́n jẹ́ sàdátù awliya illa àwọn síwájú àwọn ẹni ọlọ́run láyé kò sí bíyàn lè sin lọ́n tó lè gba ráǹkì àwọn yẹn. àrí eléyìí nínú ọ̀rọ̀ kí ti ànábì sallallahu alayhi wa sallam. bí a bá wo àwọn sàhábà tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn àwọn tí wọ́n bá nàbí lògbà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ bó mọ̀ pé wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa bí àwa náà bá ti wo ní sunday ìjẹ́ẹ̀dógún a sọ̀rọ̀ lórí wọn ní osgi markaz ní adb ń bẹ òyì ìjẹ́ ìjọ náà àìsàn sọ̀rọ̀ wọn ní sáìtì sábẹ́jú àbí nǹkan kan bẹ́ẹ̀ lẹ́ni náà tó ń kọ̀ǹtínú náà ni lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọmọ yàrá tí wọ́n ṣe agbátẹrù jòkó tèmi náà kọ́lọ́n gbáǹjọ́sìn fún wọn kó fi kára dáadáa fún wọn láyé àti lákìyàmà kó má pín wọn nípa ilé ìkọ́ni àkọ́kọ́ kìí ṣe kejì ẹ̀rí àwọn tí a ń sọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí a ṣe ń sọ yìí àwọn kan tí àwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa ni a gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa a sì gbọ́dọ̀ mọ̀ bó ni tí wọ́n ti jẹ́ ṣùgbọ́n ní àwọn àìṣedéédé tó àti àìfi ẹ̀kọ́ tó péye tó bá àwọn ẹni tí a ń sọ yìí lò àti ìṣàbòsí fún wọn lọ́nà kan sí kejì ó jẹ jáde lọ́dọ̀ àwa tí a jẹ́ àfà káàárọ̀ gbogbo àfà o àbáwá tá nílé kí ó tá dálé kéwìlẹ̀ tá dálé kéwìlẹ̀ tó sọ pé àwa fúnra ara wa là ń fi hàn àwọn ọmọ kéwù wa èyí tí tún ṣe ń tójú báyẹn fi àti ẹ̀ gangan yóò fi han ọmọ kéwù rẹ̀ yóò babara bàbàrà ara rẹ̀ yóò sì babara àfá rẹ̀ yóò babara àfá tó kọ́ ẹ̀rí ibi tí ó pin sí náà nù ibi tó pin sínú síbi tó yẹ kó sínú jàmá ẹ́ tó bá pé tàfáàfá ni iwọ bá gbéra síwájú àwọn ọmọ kéwù rẹ̀ kọ́ bàbàrà bẹ́ẹ̀ ni ẹni bá kọ́ ni ó yẹ kó níwájú ẹni ẹni tó ẹni tó kọ́tọ̀ òun náà òun náà bá bàrà àmọ́ wá tó lọ bẹ́ẹ̀ okùn sì ní bùkún mọ́ níbi ó ti ṣe kí ni bí ó ti gùn wá ọ̀dọ̀ àwọn tó ti gùn wá nì ní à ń sọ yìí. ẹ lé ní à ń dúpẹ́ fọlọ́ngàn ọba tó fi wá ṣe kòńgẹ́ Islam kí ò sí dáadáa kan tọ́lọ́ ń lè ṣe fẹ́ dala yé mọ́ tó tó débi tá a sọ pé kan jù lọ bí ẹ bá ń tan ara ẹ lókù ṣùgbọ́n ẹ̀ka bá wá lè ní ẹ̀jẹ̀ àwọn lọ síwájú. gbogbo táwa ń dúpẹ́ lórí fọlọ́ngàn ọba fún wa nírun ó fún wa láwẹ̀ adúpẹ́ oní àmọ́ yọ zàkà oní àmọ́ ṣiṣẹ́ ájì gbogbo ẹ̀ lámù wa kọ wa pátá kò sẹ́nu ẹnìkan tí ó sọ pé ń gbọ́ direct lẹ́nu ànábì àwọn tí wọ́n lè náà gbọ́ direct lẹ́nu ànábì àwọn tá à ń sọ yìí náà àwọn yẹn wọ́n fi kọ́ àwọn kan làwọn kan yẹn fi kọ́ àwọn ẹlòmíì làwọn ẹlòmíì yẹn fi kọ́ àwọn ẹlòmíì tó fi wá dán bàbá bàbá wa lójú ọ̀sẹ̀ táwọn ń béèrè àgbà àfa àyányán àwọn tí wọ́n kọ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ń tọ́ bá kọ́ level kan ni wọ́n stage kan ni wọ́n tí ò sẹ́ni bọ́dì tó lè tó wọn láéláé bá nàbí ṣe sọnù àwọn tí wọn ò tí ì dáyé láì mọ iye ẹgbẹ̀rún ọdún tí wọ́n sì ń bọ̀ wá sáyé tọ́lọ́n sì ti ń sọ̀rọ̀ wọn kalẹ̀ bẹ́ẹ̀ bá ka gbogbo ẹ̀ sẹ́ẹ̀ka Suratul Fatiha. bọ́lọ́n sì sọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ kó tó dáyé nínú Injil tọ́lọ́n fún anábì Isa. ẹ̀rí nínú Suratul Sad nínú Suratul Saf aywa ti sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ìdáyé bí kínú jama ẹ́ bí ọgọ́rùn-ún ọdún bí mẹ́fà ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀fà ànábì Ìsá bífọ́ ọgbà yẹn náà lọ́lọ́run ti sọ̀rọ̀ ànábì fún ta ni jama kó jíṣẹ́ tó tún ṣáájú ànábì Ìsá fífíì tó jù lọ kódà ní ráǹkì gan yàtọ̀ sí kó dáyé sí òun náà Musa ibn Imran alayhi salatu wa salam Musa jọ Ìsá lọ ní ráǹkì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lọ́jọ́ orí ẹ̀rì Anabi Musa alayhi salatu wa salam, nígbà táwọn àfóhùnmọ̀ sọ tó wà láàrin wọn àti Anábi Isa, wọ́n ní lọ bí 1,700 years, ẹgbẹ̀rún ọdún kan àti nǹkan bí ọgọ́rùn ọdún méje ètò tẹ́ẹ̀fí ma ń gbọ́ pé Musa àti Isa bí tẹ̀gbọ́ntàbúrò àbí eléyìí gbé ó gbé sẹ́lẹ̀ tọ́tọ̀ ń gbà kò rí bẹ́ẹ̀ ó dà tí Sulaimana àti Dáúdà bàbá rẹ̀ tí wọ́n fi ju Isa lọ kọmọ níwọ̀n bá bẹ́ẹ̀ sì ni gbogbo ayé ní pátá àrẹ́bí Musa ti gbé sẹ́gbọ́n ara ṣé tí Musa jẹ́ kù làwọn tán dé lẹ́yìn ẹ̀ náà wá ń jẹ ìwé tọ́lọ̀ ń fún Musa òun nìyá ìwé rẹ̀ gangan kò ní foundation tá a máa mọ lé lórí. ìyẹn lọ́wọ́ bá wá ń sọ nínú suratul Fatih pé Muhammadun Rasulullah ọlọ́ni Muhammad ẹ̀ ṣe rí ojú sí ọlọ́ni. walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffar àwọn tí wọ́n wá pẹ̀lú ẹ̀ ṣé gbólóhùn yẹn bá ní pẹ̀lú yín ẹ sọ̀rọ̀ jama <laughs> gbólóhùn walladhina ma'ahu ẹ̀rìmọ̀ àyíyá ni zọ́rbùsẹ̀ ni azaman ọ̀rọ̀ àsìkò lọ́lọ́ngọ́ àwọn tí wọ́n wà pẹ̀lú ànìyàn tí wọ́n bá jẹ tí wọ́n bá mú jọ líle jọ dídẹ̀ jọ gbogbo ẹ̀ lágbára lọ́tún àti lósì àti níwájú àti lẹ́yìn wọ́n ràn bàbá bàbá gbogbo wa àwọn tí ànábì rí náà ni àwọn tá à ń sọ̀rọ̀ wọn fún wa lẹ́ni tí wọ́n sèkún lọ́wọ́ fún ọlọ́ni walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffar rahamau bainahum ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل ọlọ́run ẹ̀rí àmì bẹ́ẹ̀ rí ni àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ni àṣìdárò alẹ́lẹ́kọ̀fà àtòhun àtàwọn yẹn wọ́n máa ń lè lórí àwọn tí wọ́n ya látakò ìní ọlọ́run àwọn tí wọ́n ya kèfèrí nílé ọlọ́run ọba lọ́wọ́ rọ̀hámáhù bainahum ṣùgbọ́n wọ́n máa ń sànú ara wọn tarahum ruka'an sujjadan ẹ̀rí wọ́n máa ń sùjúdù fọ́lọ́wọ́ wọ́n máa ń kírun lọ́pọ̀lọpọ̀ ọgbà nítọ́lọ́wọ́ bá ń sọnù yabtaguna fadlan min Allahi wa ridwana àtànábí àtàntán wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ni wọ́n máa ń wá kí ni ọlá lọ́dọ̀ ìmí ọlọ́run àti ìyọ́nú ìmí ọlọ́run eléyìí ń sọ fún wa pọ́n àti wọ́n bá nábí ló gbà kò sí mọ̀nàfíkì nínú wọn bí àwọn ọ̀rọ̀ tá a ti ń sọ síwájú mọ̀nàfíkì dádú àwọn náà dádú ọlọ́run ni zalika masaluhum fi tawrah nígbà fi kalẹ̀ lápèjúwe yìí bó ṣe wọ nínú kùránì yìí bó ṣe wà nínú táwọ́rá nípa ọ̀rọ̀ ànábì àtàwọn ọmọlẹ́yìn ẹni sọ ànábì tí ó wà ẹgbẹ̀rún ọdún sẹ́gbẹ̀rún ọdún tí ò tí ì dé ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ àwọn tí ó bá lò gbà ọlọ́run ti ròyìn wọn kalẹ̀ tó ń sọ fún wa báwọn sọ̀hábà nábì ọlọ́run kọ́ bá ní fọ́nrún kẹ́ wọn ṣùgbọ́n rẹ̀ bí a ṣe sọ fún wa ọwọ́ tí ọba nǹkan mú lọ́pọ̀lọpọ̀ àwa tí ajé àfà la fi mú ọ̀rọ̀ àwọn sọ̀hábà bẹ̀rẹ̀ láti rí pé ká má mọ bó wọn ṣe bàbàrà tó ẹnìkan ò sì ní mọ bó ṣe bàbàrà tó àfẹni tí ọlọ́run bá ti lẹ́ni tó ní àkàkún sí súnà nàbì sallallahu alayhi wa sallam ìdí yìí láti mọ ọmọ bá ṣe bàbàrà tó nígbà tí à ń sọ ọlọ́tún lóṣù tí kálukú ń sọ ní wádẹ́yìn sọ dáhùn ròyìn sàbí ànábì tó bá ṣe tó àtọ́látọ́lọ́wọ́n kàmọ́ wá rí èèyàn kan jàmá ẹ́ lẹ́yìn ìgbà tó ti kéwú sàndó parí ẹ̀ mọ́rẹ́hálà sànàwí àfojì bí ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án àbí mẹ́wàá ń bò míì pé pé táìmù tó tún parí ọdún bíi mẹ́jọ sí mẹ́sàn-án sí mẹ́wàá yìí náà ni bàbá ní á sí gbogbo ẹ̀ náà bóyá ní òtí nímọ̀ tó gún ọdún bàbá àti gbogbo yẹn náà pọ̀ kò nímọ̀ lọ bí ọgbọ̀n ọdún jàmá téèyàn fi ń kílèmù já àfà ó sì lanu ẹ̀ pàgà ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni wípé áyàwó gan ló ní káwọn bùsà tí ogun ọ̀sán adélà ibú ni wọ́n mú yìí tí ọlọ́run ní ká máa bú wá nù kúránì mú ẹyọ kan wá nù yìí tí ànábì ní ká máa bú ṣùgbọ́n bó ló ti sàgbákò gbogbo orú eléyìí kọjá wípé ńgbà wọn ń ké wọn ò mọ bàbàrà àwọn ẹni tá à ń sọ yìí ìwé tí wọ́n kọ tíra tí wọ́n kà tí wọ́n fi mọ tó da tí wọ́n fi mọ tí ọ̀dà yàtọ̀ sí tó da wọ́n á fi kọ́ wọn wọ́n á fi rè wọ́n tó kéésà bùkún tiwọn náà kéésà bí wọn lọ títí ẹ̀bi àwọn tí wọ́n gbàmọ̀ lọ́dọ̀ wọn ni ẹ̀dàkùn tí kì í bá wá sí bẹ́ẹ̀ bóyá yóò sì máa kílèmù ìjà àfàdà bá sọ́jú orí ẹ̀ bí àtọ́ta ọdún ọmọ pé ayà tó ní amọ́bùn àti àbí wà nù kùránì ọ̀parí kùránì rí láti jọ ti dáyé síbẹ̀ nǹkan nù Ramadan àbí ẹni ìsáwáká ìsáwówó yìí nìkan náà ni kùránì tìláwà yín mọ́ fala yatadabbaruna al-Qur'an am wọlé albab àṣọ kùránì kalẹ̀ fún kẹkàn máa dún yomoyomoyomo lásán ẹ máa kà á ẹ sì máa ronú sí ti ń bẹ́ẹ̀ mẹ́ ayé àtọ́lọ́n fi ròyìn àzàbé tó fi sọ pé àgbọ̀dọ̀ mẹ́nu bá àzàbé gbogbo ẹ̀ tó fi jọ ẹni abá ní a máa fún lápọ́nlé ẹ dákun tí wọ́n ní a máa bùnù èébú ń bẹ́nu àpọ́nlé. sọ̀rọ̀ tí wọ́n bá nàbí ló gbà ayé àtọ́ròyìn wọn pọ̀ rẹpẹtẹ nínú alukur'an bí yóò bá sí rárá ni bóyá alálẹ́ kà lẹ́sàn bí ayé àbí mẹ́ẹ̀ẹ́dógún tọ́lọ́n fi ń sọ̀rọ̀ wọn ara ènìyàn bá mú wá náà Suratul Fatih àtàn àyàmí àyàmí tá a tún mú wá náà ni tọ́lọ́wọ́n bá fi lóun yọnu sí wọn ọwọ́ pé lóun yọnu sí wọn gan ṣé kò tó kéèyàn mọ̀ pé ẹni yé ìṣẹ́ ní ebú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò kẹ́kọ̀ọ́ dé lẹ́nu wípé al àwọn tí wọ́n bá láwọn gbọ́ lóun gbọ́ ẹ́ làbúdà ń yẹ tẹ́lẹ̀ ń rabbahum ọ̀ràn yẹn ní ká tọ́lọ́n bá pàṣẹ wọn láìkí àfẹ́yìn wá sí máa sí bọ́lọ́n bá lóun kórìíra nǹkan àwọn náà kórìíra rẹ̀ wọ́n jìnnà sí bọ́lọ́n bá ní ká máa ṣe nǹkan wọ́n ò máa ṣe tó bá ní ká fi nǹkan yẹn lẹ̀ wọ́n ò fi lẹ̀ bọ́lọ́n bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan wọ́n gba tiẹ̀ bọ́lọ́n bá lóun kórìíra àwọn èèyàn kan wọ́n kórìíra ẹ̀ tọ́lọ́n kórìíra àwọn sàhábà lóró yìí wọn pẹ̀lú àyà bíi mẹ́ẹ̀ẹ́dógún àlẹ́yìn ọ̀tá ọlọ́run ni tẹ́yìn bá sọ ọ̀tá ọlọ́run àwọn tọ́lọ́run bá lóun nífẹ̀ẹ́ ẹ gbọ́dọ̀ sí kí ni hatman labudda antuhibbuhun ọ̀rọ̀ yẹn ni kẹ́ nífẹ̀ẹ́ wọn wà mọ́ni àbúgádàhùn Allahu azza wa jal ẹni ọlọ́run bá sì kórìíra kí ló yẹ kẹ́yìn náà ṣe ẹ̀ kórìíra ẹ̀ ara ìlọ́lọ́run sọ́nù suratul mumtahana ní ayé alákọ̀ọ́kọ́ ya ayyuhal ladhina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya tulquna ilayhim bil mawadda ọlọ́run lápẹ́ ọlọ́run ọba kẹ́yìn wá rí wọn lọ́rẹ̀ẹ́ definitely tán bá ti lè jọ́ tí ènìyàn ọlọ́run ọ̀tá ti náà ni àti tẹ́ bá yọ èèyàn kéèyàn lókù fa sọ̀díkù sọ̀díkù kùn ṣinú sọ̀díkù kùn ọ̀rẹ́ ọ̀rẹ́ yín kí ló yẹ kó jẹ́ ìsìkọ́tò kí ni ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀yin ara tọ́lágbé tọ̀ báwo ni báwo láti wá pé sọ̀díkù adúwì kùn ṣinú ẹ́ adúwù kùn ló ṣe náà tó ní lọ́jìkì tí ò lé ni ọ̀rẹ́ ọ̀tá yín kí lẹ́ẹ̀mú ẹ̀mú náà lọ́ta tó látàrí ilé àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà nàbì ridwanullahi alayhim ajma'in àwọn tí ọlọ́run bá bá bara wọn púpọ̀ ni wọ́n àwọn tó ṣe pé ọlọ́run bá fún wọn lápọ́nlé mélòó la fẹ́ kà ní àwọn dáadáa tí ọlọ́run bá ṣe fún wọn. wọ́n ní ká sọ̀rọ̀ nípa òkú hàn àwọn tí wọ́n jẹ́ ẹ̀tọ́ wọn gbèsè ìtí àwa mùsùlùmí tá ń bẹ lásìkò yìí àti bìfọ́ àsìkò yìí àti títa yóò fi parẹ́ gbèsè tá a jẹ́ àwọn sọ̀hábà nàbì àwọn tí wọ́n bá nàbì lògbà ní jẹ́bẹ̀ tí wọ́n bá mu tí wọ́n dúró ti bí ike lẹ́yìn màálù nígbà tó le nígbà tó rọ̀ kí ni gbèsè tá a jẹ wọ́n a gbọ́dọ̀ san ẹ̀rí bẹ́ẹ̀ yóò bá tíráì láti san jàmá tí kò bá pa lójúdé yóò bá rẹ̀ láyè sí ọ̀dà ni ká ka inú àwọn gbèsè tá a a kà díẹ̀ fún wa nínú ọ̀rọ̀ kan nínú àwọn àfa ẹgbẹ́ bó ṣe já pé bàbá ti jòkó báyìí yóò wù wá ká máa mú wá ọ̀rọ̀ ọlọ́run ọba nú alukur'an àbí ọ̀rọ̀ ọlọ́run ọba nú sunna nabi sallallahu alayhi wa sallam àbọ̀rọ̀ ọlọ́run tí àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú wa tí wọ́n gbọ́yé lórí ẹ̀ àbáwọn afá islam ẹni tí a fẹ́ mú ọ̀rọ̀ ìwálé ni òun náà ni abulfadli abulfadli القاضي إياد ابن موسى ابن إياد ابن عمري الأندلسي الضبطي غفر الله له ورحمة الله عليه وإن كان أشعريا أشعريا أبدا غزر ري قلنا لا تداكو يفواني أقافاني كان من سادات الأهمة المالكية bàbá náà sì jáde láyé ní nǹkan bíi years lẹ́yìn ìjírà nàbì. ẹ bá ní nǹkan bíi nine hundred and twenty something years nìyẹn ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún wọlé díẹ̀ ọlọ́run kó bá ní yá fi wọn kó bá ní fọrún kẹwọn bó tilẹ̀ já pé àṣeyàrí yá ni ẹ̀rí àṣeyàrí yìí ò ní kẹ́lẹ́ ìtumọ̀ ẹ̀ yóò ti yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa <laughs> láàkín iwájú yín náà láti ń sọ lásàlẹ̀ yìí wípé alẹ́ àṣàyírọ̀ ayíwẹ̀lì ẹ̀kọ́ wa barakallahu fina wa fikum àwọn tí wọ́n wala budda an nufarriqa bayna al-mutaqaddimina wal-muta'akhkhirina minhu ọ̀nà yẹn ni ká ṣe ìyàtọ̀ láàrin àwọn àṣà irọ́ tí wọ́n ní jọ́njọ́n wal-muta'akhkhirun àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn nínú àwọn àṣà irọ́ al-mutaqaddimin àwọn àṣà irọ́ tí wọ́n ti lọ jọ́njọ́n ara wọn nírú bàbá yìí ẹ̀rí ara wọn nírú bàbá yìí wọ́n yẹ tẹ̀sẹ̀ ẹsẹ̀ wọ́n yẹ ṣùgbọ́n àwọn dáadáa pọ̀ lára wọn tí wọ́n ti fẹ́ sìn. wọ́n náà bá mọ́ kíra akọ́dé ìyá lóríṣiríṣi yìí tó ṣe ṣé àṣefa èyí tá a fẹ́ kanú ẹ̀ fún wa ní àṣálẹ́ yìí ká tó máa lọ sí ibi gbèsè tá a jẹ àwọn sábẹ́ ànábì tó ń lèyìn ó mú ni ó ní kò sọ̀rọ̀ ń bẹ̀ ni láti òkú kele Mustapha ti ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ànábì níta ànábì gbèsè tá a jẹun sí ọlọ́run bó la fi fún síwájú ká tó kú ẹ̀ láyé arapa ń jọ́sìn fọlọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kátìrà rẹ̀ tẹ̀sí ìbúlẹ̀ àríkẹ́ àgbàtìrà ni àgbàfà ló jẹ́ numasí àbí Malik kìlìfẹ́kẹ̀ẹ́ لكنه في العقيدة أشعري أشاعرني نعم أشاعر táwọn aṣáírọ̀ jọ́njọ́n wọ́n lapa tó pọ̀ bó ti ẹ̀já pé wọ́n láwọn eros yìí tí kò sí fọwọ́bù náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀ lè fi àwọn tí jọ́njọ́n wọn wé àwọn tàsìkò yìí sẹ́rẹ́ àwọn tàsìkò yìí sànádì kọ́ pọ̀ nù wọn àwọn olùkọ́ ní sànádì kọ́ bastard muslim àwọn tán ya wèrè tán yẹ hànà kì í ṣe bú o à ń sọ̀rọ̀ níyàn. tọ́ inú àwọn aṣíwájú àwọn àṣàírọ̀ bó ti jẹ́ àṣàírọ̀ tó náà ẹja kàdí ẹnu tí ó sọ olúwa ẹgbẹ́ muhammadu bin abu wahabi ló bá fi léyìn sùn wá ní ẹ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àá ọ̀rọ̀ sátún gbọ́dọ̀ mọ́ sí lẹ́nu àgbàfà mọ̀lìkì àgbàfà mọ̀lìkì ni o àwọn mọ̀lìkì yá ni àgbàfà wọn ni mò ń sọ fún yín pé èèyàn ti kú láyé ó lé ní nine hundred years ilé ìmọ̀ wa sọ fún wa nígbà wọn bá yẹ ọmọ sọ́nù tíra wọn tá a mọ̀ sí rahmatullahi alayhi wa ghafara Allahu lahu ó ní wa min tawqirihi wa bir sallallahu alayhi wa sallam nínú ìbàbàrà ànábì nínú ìpọ́n ànábì lé nínú ìṣe dáadáa tó ń ṣe ọlọ́run aṣíwájú ẹ̀dá ànábì bàbá Fatima sallallahu alayhi wa sallam tawqiru ashabihi wa birrihin òun náà ní ká bàbàrà àwọn sàádé tọ́lọ́run kó sọ̀rá ń díẹ̀ wa birrihin ká sì ṣe dáadáa sáwọn sàábé tọ́lọ́n kó sọ̀rọ̀ ń di ànábì wa ma'rifati huquqihin yani wa ma'rifati haqqihin ká sì mọ ẹ̀tọ́ wọn ká mọ gbèsè tá a jẹ àwọn sàábé bó ṣe gbọ́dọ̀ mọ gbèsè tá ànábì bá ṣe gbọ́dọ̀ mọ ìta jẹ ẹnikẹ́ni tọ́lọ́n bá lè ní kó gbèsè ń san oríta ọlọ́run san oríta ànábì san oríta sàábé ẹ̀ san faqad faza fawzan bàbá yìí wá ń tẹ̀síwájú ní wọlé ètè dáhì bí hẹ́n lẹ́yìn náà ká mú wọn ní aláwò kọ́ sí àfá kálukú ní dígí tí kálukú ń rí lópin ìrìn àjò ẹ̀ ibi tí kálukú ti ṣìnà ni àfá rẹ̀ gba tẹ́sí àlọ́dọ̀ ọlọ́run nígbà wọn ní tọ kùránì wo ló ní amọ́ bú wọn sàábé tọ àfá tó kọ́ wọn kùránì wo ló sọ pé ká mọ́ bú ayàwó <laughs> lọ́lọ́sìn ni amọ́ bú àfá àfá rẹ̀ ayàwó ló sọ pé amọ́ bá ti rí pé rí àìnílà káyì yóò máa jẹ jáde látara àbọ̀ ọmọ àtàlẹ́kọ̀ọ́ ordinary muslim gan tó wà láwùjọ tá a jọ ń sáyé àkàlẹ̀ mọ́ bú anybody anyhow not to talk of àwọn tí wọ́n bá ń ṣe ọlọ́wọ́n bá ń ṣe kí ni o tán bá lò gbà tí wọ́n bá jẹ tí wọ́n bá mu àwọn tí kùránì ti ròyìn wọn. Ralkọ́dé ẹ̀yẹ àdúgbà bàbá yóò máa tẹ̀síwájú ní wọlé ètè dáhì bí hin ká máa mú wọn láwò kọ́ sí i. Ìfà lọ́dọ̀ wọn nísìn a ní àwòkọ́ṣe yín èèyàn lè rí tí ó mọ àwòkọ́ṣe lára tiwọn ṣùgbọ́n pin àwòkọ́ṣe àwọn tá a sọ yìí ni. àwọn tó yẹ pé náà bá sì ń ṣe ojú ayé ànábì wọn wà tánábì ó ti máa kọ́ wọn. tábà sì ń ráìtì ànábì ó máa sọ fún wọn ipò tí kálukú obtain lọ́dọ̀ ọlọ́run ànábì máa ń jẹ́ kí kálukú ọmọ. àwọn ọ̀nà tọ́lọ́run ti parí oríire wọn tí wọ́n ti kú láyé àwọn tọ́lọ́run sọ fún pé radiyallahu anhu wa radu anhu àwọn tọ́lọ́run ọba fi ṣe eh, dígí òpin dígí fún wa nìyẹn lẹ́yìn ànábì Ọlọ́run ní ẹ̀yin tẹ́ bá fẹ́ kí n tún yọ́nú sí yín bí mo ṣe yọ́nú sí wọn ẹ̀yin náà tún tẹ̀lé wọn ni ẹ tẹ̀lé wọn ẹni tá wàá tẹ̀lé sáà ní dáàmà ṣùgbọ́n ń gbé pé òpin tí wọ́n ń rí lèsì òkọjá mòdìrú rẹ kò sí bò sí ní ṣìṣe ṣìṣe ìṣe ó padà jẹ́ tiẹ̀ kì í ṣe pé kí lọ́fà torí pẹ́ni tó mú ní dígí òpin dígí tó ń wò ní jàmá mara wa ni àìmọye <laughs> atrocity tó ń commit ẹ́ àní ọmọ ṣe dáadáa sáwọn tí wọ́n jà fáwọn ṣùgbọ́n ẹ má gbàgbé àwọn àfáàfáàfáàfáàfáà bàbá ńlá bàbá àbà ibi tó ti ń bọ̀ wá ní ni ẹjọ́ wò ẹ wọ́n máa wò pin bí ó dé dúró fún àwọn yẹn la máa ń wò láwòkọ́ sí àwọn yẹn lọ́n fà kalẹ̀ ọlọ́ni wọlé sí iná taba ohun bọ́ọ̀ bá gbọ́ gbogbo ẹ̀ ọ́sà gbọ́yìn Suratu Tawba Quran chapter nine verse hundred wọlé sí iná taba ohun ọlọ́run sọ àfáà rẹ̀ sínú àwọn yẹn àfáàfáà rẹ̀ ọlọ́run sọ síbẹ̀ àfáà tó bá fáfáfáà rẹ̀ ọlọ́run sọ síbẹ̀ nígbà ọgọ́rùn-ún ọlọ́run dákọ̀ àfáà kankan nù ẹ̀ àwọn kan sọ lọ́run dákọ̀ wọn làwọn tí wọ́n bá nàbí lu bàtà ń sọ̀rọ̀ wọn ọlọ́ni wọ́n lẹ́sìn iná tàbá òhun bí ihsan radiyallahu anhum wọ́rọ́dù àn ẹ̀yin tẹ́ bá tẹ̀lé wọn nípa dáadáa ọlọ́run ó yọ́nú sí yín ẹ̀yin ó yọ́nú sí tẹ́ bá pàdé wájú ọlọ́run bàbá yìí wá ń tẹ̀síwájú ní wa husni sanahi alayhi a tún máa wá ròyìn àwọn sàábẹ̀ ni a wọn a máa ròyìn a sì gbẹnu wa dúró báyìí láàrin wàhálà tó bá ṣẹlẹ̀ láàrin wọn èyí rìn láyé kórí ó mọ́mì má ṣe kóra wọn jọ tó wà nẹ́bí kó wọn jọ nì nígbà nẹ́bí ò sí láyé mọ́ àwọn gbọ́mi sí omi ò tó wá nígbà tó wà láyé gan gbọ́mi sí omi ò tó ń bẹ ànẹ́bí ń parí ẹ̀ fún wọn ni tó kò sí láyé mọ́ àwọn náà ń parí ẹ̀ fún rárá wọn so wàhálà tó bá bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn hmm, àwọn ọmọ ṣẹnu fẹ́m ó ní wàmọ̀ àdáàtì man àdáhùn àmọ́ wa gbógun ti gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tán sàbí ànẹ́bí nípa mọ́sọ́ Eh, alkọ́dé iyad òun náà ni maliki yóò fi lè fi kí aṣíyàrí yóò fi lè àkìdà a mọ̀ gbógun ti gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kí ni o tó bá gbógun tó sàbí ànábì wal idrabu ni akbari lil mu'arrikin ìtànkìtàn táwọn onítàn sọ torí abáyé wa níta wúyí ń èèyàn gidi ni ọ bọ́ sí ròyìn bàbá mi yìí dá ọlọ́run ní dérí làkàyè yín kodò èèyàn bá pe bàbá rẹ̀ lálátẹnujẹ yóò wá já sẹ́ẹ̀tì fún mi pé ah, àbá bá manage five hundred thousand yìí áá bọ́ sí ròyìn bàbá mi yìí dá gan púpọ̀ ẹ ẹni bá pe bàbá ẹ̀ lélẹ́ tẹ́kẹ́tẹ́ kìí ń ti ẹ̀sùn ẹgbẹ́ mo rí gbogbo ẹ̀ náà ìròyìn dáadáa náà ni ẹ nífẹ̀ẹ́ ẹ fẹ́ bá tiẹ̀ jẹ ni ẹ sì múra sí i. alkọ́dé ẹ̀yà àdúkọ́lá wàjáhìláti àrùwà wàjáhìláti àrùwà àwọn tí wọ́n jáwọn onítàtà máa ń kọ́ tàn lé ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù ní ọ̀làjú wa ní nbẹ́nu tíra nbẹ́nu tíra à àtúnṣọ́rù yìí máa láyéláyé kò sí ní burúkú tí ò sí nù tíra tó mọ́ sọ pé kéé gbogbo wọn bá ti kọ sí tíra tán fi lárúbáwá kọ tán ṣe pálí sí ẹ̀yìn ẹ̀ <laughs> iná nìwé tó da ìmí ń bẹ ẹ̀ka tán báyìí tẹ́ẹ̀bà láǹdì ẹ̀ yìí tẹ́ lè kàtẹ́ ní ṣe rí burúkú follow by kí ni o sunna nabi sallallahu alaihi wasallam yìí tán bá dẹ̀ gbọ̀n tari tàrí ìtò lálàáfíà ni ìdí ọ̀bá lálàáfíà yìí òun náà sẹ́gbẹ̀ẹ́ kan ṣẹwárí àwọn tí wọ́n jáwọn onítàn àwọn historian wọ́n yìí ṣe kí ni o wọ́n yìí wádìí sanad wọ́n lè gbọ̀rọ̀ lọ́dọ̀ òpùrọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n sá máa kó gbogbo ẹ̀jọ́ kítan lè ṣe kí ni kítan lè kún ìyẹn ni kọ́ ní ìyá ni bàbá yìí ti sọ́nú rẹ̀ pé wọlé ìdọ̀rọ̀ bí ẹni eh, akubari lè mú àrùn kìí ìtàn títàn táwọn enítàn tí wọ́n ti pa nípa wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà ìwọ gẹ́gẹ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ sàn sáadé jù sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ń tiẹ̀ wọ́jà láti arúwà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà tó yẹ pé àbá aládìsí náà náà fẹ́ pera wọn ṣùgbọ́n aláìmọ̀ kan pọ̀ nù wọn ìtàn tí ò ṣẹlẹ̀ òun náà mọ̀ kó gbogbo ni. bàbá yìí ni wàdùnláàlì wàdùnláàlì àṣẹ à anù àwọn ẹni anù nínú àwọn ṣíà tọ́ra àwọn ni wọ́n gba excellence àwọn ni wọ́n gbé fúláàgì àwọn tó ń gbógun tan sàbí ànábì dání wọ́n pọ̀ o ṣùgbọ́n àwọn ṣíà nọmba wa wọ́n sì láwọn ìlú káàkiri káàkiri àwọn èèyàn bíi sẹ́kìsẹ́kì amalahullahu bi ehinde adli àti àwọn èèyàn wọn tí wọ́n wà káàkiri káàkiri tó tó di pé kàrúwa náà ní wọ́n rán ni pé ní ìran pé kò náà tún wá kò náà máa ṣiṣẹ́ burúkú lóyè <laughs> ọlọ́nkọ́sọ wa ń bẹ̀ ẹ̀ tí ìrọ́nà gbé gbà abẹ́dẹ̀n ẹ lọ sọ fún ọlọ́run pẹ́ tó fẹ́ jẹ́ wọ́n ti ń ṣe é bọ̀ ọjọ́ tó ti pẹ́ ni Iran dẹ̀ tájẹ̀ ti Nàìjíríà Iran ní sẹ́ńtà ìlú tí wọ́n ti ń bú wọn sábẹ́ ànábì jùláì tí wọ́n ti tún máa fi gbókù àwọn tó gbé tán bá tán ó lépè tí wọ́n ṣe fún Abubakar àti Umar àti Aisha àti Hafsa àwọn ìyàwó ànábì méjì àwọn ọlọ́wọ́ ọ̀tọ́ ànábì méjì ń sáré wọ́n kàn wọ́n wọn lépè náà wọ́n bá tún kí ni wọ́n pè àwọn máa ń ka nàìjíríà ní ọ̀n ti gbá mọ́tò rọ́ọ̀mọ̀ kan láti Congo Republic tájọ pàdé ní Khartoum ìkànnì àfáwà àbánazẹ́ kú ní nàìjíríà ní ẹ̀yìn kan bí jẹ́ Monday bí jẹrin lásìsì náà ni àwọn amadina ń sìn àjọ wà ní Khartoum lọ́dún náà lọ́hùn ẹ̀ wá ní àwọn fẹ́ẹ́ fi nǹkan kan ní kí n máa bọ̀ wá pé ìdáwọn náà pẹ́ gbogbo àjọ máa ń kà kó tó dọjú èmi àwọn ń ṣe ìdá rẹ̀ lọ́dọ̀ ọmọ yìí ọmọ táwọn sọ ìkiri yóò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí ó gba ìsìláàmù ló bá gbọ́dọ̀ ṣí àti kíni o Congo Republic ló bá gbọ́dọ̀ wọn wọlé ìyẹn lè fi máa ń ka ọ̀rọ̀ kíni o abu abul aliya wọ́n máa ń ka ọ̀rọ̀ wọn fún wa lọ́pọ̀lọpọ̀ torí ọ̀rọ̀ bàbá ni ó tó ń téèyàn máa ń ronú lé lórí púpọ̀ abul rufai ibn mahran arroyahi albasri rahmatulahi alayhi ó wà tàn nábìjọ sáyé ni ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá lóun ó dé ládé sàádé ni yóò jẹ́ sàádé ẹni bọ́lọ́run bá lóun ní dé rẹ̀ kò lè jẹ́ sàádé láíláí bó ti bá bó sáyé lásìkò ànábì tó ọlọ́run ò jẹ́ kó gbà síláàmù láyé wọn ṣùgbọ́n dọ́ ni nígbà tá ànábì wà láyé bàtà ànábì kú tán ló gbà bàtà gbà tán ló ń sọ ní ẹ̀ pé qara'tul muhkama ba'da wafati nabiyyikum bi ashri sinin lẹ́yìn ọdún ka ọdún mẹ́wàá gbà òun kùránì ó ní mo wá padà rí wípé ọlọ́run ṣoore méjì fún mi la adèrè ayéhùnmá afdọ́lù ní ìmẹ̀wó ló dáa jù ní oore méjèèjì méjèèjì ìfẹ́ mọ̀ yìí tó dáa jù àǹjà aláníyà allahu musliman ṣé oore pọ́lọ̀ yọ mí kúrò lóko kèfèrí módì mùsùlùmí ṣé yẹn ni kí n máa dúpẹ́ rẹ̀ ni wàlámi yẹjọ alẹ́ haruriyan nígbà tí ìsìtú wa wọlé sínú ìsìlámù ọlọ́run jẹun gbọ̀dọ̀ àwọn eléri burúkú wọlé ó wọ one chance ọlọ́run jẹun wọ one chance nínú ìsìlámù Aa! Ah, ṣàǹfíwá o bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ báyìí ìyẹn kò nu kiri yóò bíbẹ̀ yẹn kò nu pánù tó fi ń dín ẹja <laughs> tó fi ń dín ẹran tó wá bọ́ọ̀nù náà ni from from pipe to kini o fan <laughs> to fire ọkọ ònú o ọwọ àwọn ọ̀nà ìsìlámù tó yẹ ọba tó àwọn ilé wọlé ó gba one chance àwọn tí yóò mọ bíi so everyday lọ́mọ yẹn máa ń ṣe wíìrìdì dáńsọ yẹn alìgbà mo ti ká mọ́ tí èkó ń kàrùtù mi pẹ̀lú rẹ̀ òkèra tí máa ń bọ̀ báyìí yóò yà fún mi yóò yà fún mi tí ò bá yà alágídí gan ń fẹ́ rọ dànù ṣùgbọ́n yàrá ò sí lọ́wọ́ tiwa ẹ yàrá ń bẹ digbidigbi lọ́dọ̀ ọlọ́mbọ̀tà abẹ́ lọ́wọ́ bàlá fún mọ̀sálá ìbáni tún sí o ọmọ jẹ níyà o bó ṣe bọ́lọ́n ṣe fi ìsìláàmù tó lóun fẹ́ fi sàánú rẹ ni tó sì gbọ́dọ̀ ilé ibú wọlé ọlọ́run tó jó bọ́ lọ́wọ́ àwọn yẹn náà bọ́lọ́n tó bọ́ sọ́wọ́ àwọn èèyàn rẹ̀ bọ́s Congo Republic ń bẹnu ìlú táwọn ṣí àti pọ̀ ní Áfíríkà tá ń bẹ́ẹ̀ ìfàt wọn tó rẹ́sẹ̀ múlẹ̀ mẹ́yẹ ju nàìjíríà lọ àtà fi ghana fi ebèrè ghana náà ìdààmú madrasa alulbeit bẹ́ẹ̀ bá ti ń gbọ́ àwọn ará bínú. alqadi iyadu gafara allahu la ó ní wàlúmọ́ bìtẹ́ dàn yín alqadi hati fi ahadi mini hom àmọ́ gbógun ti gbogbo ẹnikẹ́ni tó jáwọn aládàádáálẹ̀ tí wọ́n ń bẹnu àtẹ́lu ẹnìkan inú àwọn sàábé àṣìyàrí ní ń sọ̀rọ̀ màlìkí ní ń sọ̀rọ̀ mbólẹ́fẹ́ ti sí jogún lọ́dọ̀ àwọn màlìkí àti wọn ṣáájú ń jọ̀ǹjọ̀ nìyí ìsàn tí wọ́n ti yàyàkuyà nígbà ayé dagun ó ní wa yorùbá masalahun fi máa nọ́kìlá anihom awọ ẹsikúùsì fún wọn níbi nǹkan kí nǹkan kí wọ́n bá gbà tí wọ́n fi kọ́ wọn lọ́rùn pé sàbí ṣèṣekúṣe báyìí sàbí ṣe ìwàkiwà báyìí èrè ń ṣe báyìí fún sàbí ilé ìnàkíní kan báyìí yìí tó bá ti ẹjọ́ ti tọ́nú ẹ̀ gan àtúnwọ̀ ẹ̀skíìsì fún wọn wípé á ah, bóyá nǹkan kan báyìí ni wọ́n rò tí wọ́n fi ṣe báyìí ọlọ́run kò sàforíjì wọn tó rọ́lọ́run ti ọlọ́run ló ń yọ́nú sí wọn kí wàhálà ti wọ́ tọ́lọ́run sọ fún bóun yọ́nú sí ọ ẹ̀rí bàbá yìí ní mímítìlì dáríkà fi máa káyìn àbẹ́yìn náà hùmìnà fìtà ní irú àpèjúwe rẹ̀ ní wàhálà tó tún ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà ilé báyìí délé yìí báyìí lóró báyìí ilé yìí báyìí ṣe kàbáyìí délé yìí wọn ni gbogbo yìí ni àwọ̀ excuse fún ṣàbẹ́ ànábì lórí ẹ̀ ẹni excuse tá a sì wá fún wọn náà ni asan tàwé láti wà yóò kọrọ jù láhùn aswabul makharijẹ àwọ̀ excuse tí a fi ní fọ́ọ̀tì wọn àwọ̀ fún wọn lórí ntọ́sẹ̀lẹ̀ ni. ìdí home kálù zàlíkà bí kálukú ṣe ń wá ẹ̀sìkìsì fún bàbá rẹ̀ tí kálukú wá àwíjàre fún ìyá rẹ̀ tí kálukú wá àwíjàre fáfá rẹ̀ àfá àfá rẹ̀ àwọn àfá wa àgbàyányán làwọn ẹni tá à ń sọ yìí táwọn yẹn ni òye ká wá àwíjàre fún àwọn náà ju àyà àtàn bàbá wa lọ nígbà ìmọye ọ̀nà ó ní wàlá yóò karù ahadun minhum bí sùn agbọ́dọ̀ dárúkọ ẹnìkan a sì máa mú àwọn ọlá àwọn ìròyìn wọn jáde àti àwọn ìtàn rí nípa wọn wọ́n yóò sì tọ́tù wa máa wàrọ̀ hàzà àlékà gbogbo tó bá ti yàtọ̀ sí ká dákọ̀ wọn ní dáadáa á gbẹnu dákẹ́ lórí ẹ̀ láti lo àdéhùn tó wá látọ̀dọ̀ kí ni o anabi sallallahu alaihi wasallam amọ̀ọ́lá sauban látọ̀dọ̀ kanú àwọn ọmọ ọ̀dọ̀ anabi ni bàbá sì lẹ́rú anabi déédéé náà ni bàbá anabi ò fẹ́ ká máa lo gbólóhùn ẹrú ká máa lo gulam wakadi kama sábàtà sáà ní kàfílẹ̀ adábìlì mọ̀fọ́rọ́dì nínú ìmáàmì Bukhari rahmatullahi alayhi so látàrí lè eh, ọmọ ọ̀dọ̀ ànábì tá a mọ̀ sí Thaubani ògbóǹtarìgì ni àgbà náà ní kí sọmọ ike ó là nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìsàtúkìrọ asọ̀háàdì fa amsiku tó bá ti dé pé àwọn èèyàn bẹnu lé ọ̀rọ̀ sàádé mi ànábì ẹ̀yà àṣẹnu ti yín fẹ́m ìtumọ̀ ẹ̀ onípẹ́ ẹ má sọ̀sọ̀ kú sọ ń wọn wọn ní ká má sọ̀rọ̀ ń wọn mutlak la à sọ̀rọ̀ ń pa wọn ṣùgbọ́n àmọ̀ sọ dáadáa ń wọn gẹ́gẹ́ bí bàbá yìí ṣe lé kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí ká máa ṣàdúrà fún wọn ká máa tọrọ àforíkè fún wọn káwọn máa ṣàlébù wọn èyí tó bá dá iná ní àwọn sọ́npa àwọn sàádé kásìkò wọn láwò kọ́sì ṣùgbọ́n tí ọ̀dá wọn a kì í mẹ́nu bà sọ eléyìí jẹ́ ọ̀kan náà ó sọ pé ajé àwọn sàádé ànábì ń gbèsè ajé wọn ń gbèsè àwọn ajé wọn jẹ ẹ sọ̀rọ̀ ni àbí òdẹ́yìn náà lójú ní ìgbọ́ dáadáa fẹ́ wàá san abẹ́ ní òun náà ni muhabbatuhum á nífẹ̀ẹ́ wọn ẹ̀rí kan àfáà kó ti àdéhùn kan fún wa lẹ́ẹ̀kan alẹ́sì kharraja wal imamu abu isa at-tirmidhi rahmatullahi alayhi wípé bihubbi man ahabbahum fabihubbi yẹni ẹni tó bá nífẹ̀ẹ́ wọn atara àfẹ́mi ànábì ló ti nífẹ̀ẹ́ wọn wa man abghadahum wàbí fabibugdi abghadahum ẹni bá wá kórìíra wọn àtàrà àkórìrì ilé ànábì ní kórìíra ti jẹ jáde dọ́dún àṣàbí ilé ànábì gan ni ò nífẹ̀ẹ́ wá nífẹ̀ẹ́ mi ànábì ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n fún mi lọ́wọ́ torí àkọ́kọ́ tí ó jọ́ràn yàn tó sì jẹ́ ojúṣe fún gbogbo mùsùlùmí lápapọ̀ jákèjádò gbogbo ilé ayé regardless rumasi àbí wo ń tiẹ̀ ìlànà wo lọ ń tọ̀ tí kálukú là kalẹ̀ ẹlẹ̀ fún rẹ̀ tó ló ń fi ṣe Islam àwọn ọ̀gá gbogbo àyànyàn bàbá ti yọwọ́ àwọn eléyìí kú kò sẹ́lòmíì ẹ̀rí kásì nífẹ̀ẹ́ wọn bẹnu suratul hashir ayé ẹlẹ́kẹ̀wá ọlọ́ni walladhina jahu min ba'dihim àwọn tí wọ́n dé lẹ́yìn wọn lẹ́yìn àwọn wo lẹ́yìn àwọn sọ̀hábà àwọn aṣáájú wọn ni àbá dé lẹ́yìn wọn ẹ bá ń sọ̀rọ̀ bí ìbá ti ń sọ bí ò bá yé eyín ẹjá mọ́ tún sọ ayùwà ẹ̀yìn wọn la dé àbí ṣàforíjì fún àwa tá ń bẹ lásìkò yìí wọlé ikọ̀ wá nínú lẹ́sìn iná sàbàkú nàbí iman wọ́n ṣàforíjì fáwọn ọmọ ìyá wa tí wọ́n ti fi gbàgbọ́ ṣáájú wa àwọn owó náà fi gbàgbọ́ ṣáájú wa àwọn tábìlì gbàgbọ́ ṣáájú wa pọ̀ ṣùgbọ́n nọ́mbà wá wọn àṣàbí ànábì ó tó máa wá rin kan àwọn bàbá bàbá bàbá bàbá wa lọ́nba ní ṣàforíjì fún gbogbo wọn wọn pẹ̀lú gbàgbọ́ tí wọn ò pẹ̀lú ọlọ́run o ẹ̀rù ìgbésàdúrà fún ìkókú pẹ̀lú òṣà o wọ̀lá tẹ́jọ alìfikùlù ìbìnà gílán lílẹ̀zínà àmọ́nù ọlọ́run mọ́ wà fi kọ́ndúkọ́ndú ọkàn mọ́ fi sí kọ́ndúkọ́ndú ọkàn mọ́ títí wọn ìkórìíra àwọn ìbínú wọn mọ́ fi títí wù kó kéré mọ́ fi sínú ọkàn wa. ilẹ̀ tó fẹ́ kùránì ló sọ yìí ọlọ́run tí ìníkẹ́ mọ́ bú àwọn eléyìí téèyàn bá nílà àkáyì torí ẹ̀ bá pé sí ń ka kùránì bí tàdá borí waterman tó ń farabalẹ̀ ẹ̀ka tí sì ń ronú kájàmá. wà ní àyà ẹ̀ ọkú bí wọ́n kọ́ ẹ mọ́ ọkú bí ọlẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀rì eléyìí tó jẹ́ ọ̀kan ẹ̀tọ́ wọn pọ̀ o àkọ́kọ́ nú ẹ̀ ní ká nífẹ̀ẹ́ wọn kódà àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa wọ́n ní àwọn máa ń kọ́ àwọn ọmọ ní bóun náà ṣe nífẹ̀ẹ́ àwọn sàábé nígbà táwọn ń kọ́ wọn ní àyà kùránì ni ẹ̀ lákòótán alìmọ́mù àtọ̀háwì fi àkìdátìhì àtọ̀háwì yà lọ́nbá ni yọ́nu sí bàbá náà وكان شافعيا من قبل ثم بعد ذلك تحول إلى المذهب الحنفي mọ́sí àbí ìmáàmù ṣáfì ló ń rìn tẹ́lẹ̀ lérí ọ̀rọ̀ fíkì kò pẹ́ kó jìnnà padà bí kí ni wọ́n ní mọ́sí àbí abu hanifa wọ́n wá ń kó ọ̀rọ̀ abu hanifa àti ògbóǹtarìgì ọmọ kí wọ́n ta mọ̀ sí yakubu ibn ibrahim abu yusuf alqadi abu yusuf alqadi inú àwọn àfọ àfọmọ muhammad ni bákan náà ó ní muhammad ibn alhassan ashaibani inú àwọn àfọ àtúkọ́ mọ́ muhammad lónà gbogbo ẹ̀ tá à ń sọ ni ọmọ kí ni jẹ́ fún abu hanifa ṣùgbọ́n gbẹ́yàwó àdé bá lọ́mọ kéwù kan ìrìn yìí tó ju wọn méjèèjì yẹn lọ. àbà ìrìn kan ní ọmọ kéwù bàbá àdé bá tó ju wọn méjèèjì lọ ni Abu Yusuf al-Qadi wa Muhammad ibn al-Hasan al-Shaybani etí Abu Hanifa rí nípa àwọn sàábé náà ni Abu Yusuf al-Qadi lòun náà rí nípa àwọn sàábé iná ní kí ni Muhammad ibn al-Hasan al-Shaybani lòun náà rí nípa àwọn sàábé kí n gbogbo wọn wá rí nípa àwọn sàábé ni al-Imam at-Tahawi làwọn sọ nú ọ̀rọ̀ wọn nú àkídà Ee, ànífà a kó tó kú nù àwọn sítúdẹ̀ǹtì ẹ̀ náà tí wọ́n jẹ́ ní orí inú àwọn afá táwọn náà bìlíf nìyẹn kí ni tí wọ́n wá ń sọ òun náà ni pé wa nuhibbu a máa nífẹ̀ẹ́ àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ̀mbá ni yọ́nsá ànábì kó bá ní sàlékún kí á ti gẹ̀ ó ní wàlà náà fi hó bí ahadi nínú ìfẹ́ nìkan nu wọn oríṣiríṣi ọ̀nà bí kọ́rọ̀ délẹ̀ ka ìdílẹ̀ rè asaru tó lálàáfíà hadith tó lálàáfíà gbé wa pé sàbí báyìí láì ṣe pa fẹ́ tábùkù wọn ọ̀rọ̀ kan débẹ̀ ni pé sàbí báyìí ṣe báyìí láyéláyé sàbí ò lè ṣe à wọn lè dẹ́sẹ̀ rárá sàbí lè dẹ́sẹ̀ oyé ṣùgbọ́n kùránì ń jó yé wa pé a ti yanjú ọ̀rọ̀ tiwọn a ti yọnu sí wọn fèrè àìládi ọkàn pé wọn lè dẹ́sẹ̀ rárá màṣúmù tí wọ́n ṣí àṣẹ gbé wọn sínú ṣe wá tún ṣe gbogbo wọn wọ́n ṣí ọkọjá àlà méjì ní ń bẹ lára wọn wọ́n ṣe ìfúrọ́t wọ́n ṣe tẹ̀fúrí ìfúrọ́t tó fi hákè àléyé wa alì bẹ́ẹ̀ tè wọ́n kọjá ẹnu àlà lórí ìmọ̀mọ́ àlì débi pé arínú ṣí àti wọn gbà pé àlì kò ń lọ tí ẹ̀sùn òjò bá tú tára bá sánsán bàbá ìwá ní àlì ní sáfọ̀mọ́ fọ́lọ́n tọ́lọ́wọ́n ọ̀fẹ́ máa sáré ṣe bàbàrà tó ń tọ́lọ́wọ́n òfin ròyìn wọn dáadáa ẹ má jẹ́ àfi ròyìn wọn dáadáa bí òfin ròyìn wọn àwọn náà ò ní fi ròyìn wọn ẹ̀ tá ń ṣe bẹ́ẹ̀ à ń kọjá àlà nípa wọn nìyẹn so ìyẹn ni bàbá ìfini wàlá nófúri tó fi ó bi ahadi mini home a ní kọjá àlà nínú ìfẹ́ wa sẹ́nìkan nu wọn ká wá gbé wọn gẹ̀gẹ̀ ká gbé wọn síkú ànábì àbí ká gbé wọn gẹ̀gẹ̀ ká gbé wọn síkú ọlọ́run ìkọjá àlà ti dénú wọ́n lánàá tabarra omi ní ahadi minhum a sì ní yọwọ́ yọsẹ̀ kúrò lọ́rọ̀ kan nù wọn báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibìdí àṣeṣe lé ní especially àwọn ṣíà wal mu'tazila wal jahmiya àtọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kí wọ́n yọwọ́ yọsẹ̀ wal qaramita ismailiya wal buhayya wal babiya wal bahahiyya wal ni wọ́n yí àwọn sàádé kan sọjú tí wọ́n yọwọ́ kúrò lọ́rọ̀ wọn ta ni òfin wa nọmba one ẹni tí wọ́n yọ wọ́n kúrò lọ́rọ̀ ẹ̀jú náà sábì tí wọ́n dójúlé jù <laughs> ẹ́ ẹgbọ́ Muawiya ibn Abi Sufyan ibn Harb ibn Humayyah radiyallahu anhuma aláwọ̀bá ni yọ́nu sọ́mọ̀ àti ìbàdàn Muawiya nọmba one followed by gini o Amr ibn al-As radiyallahu anhu aláwọ̀bá ni yọ́nu sọ́nà ẹ̀rí tó fi wá lọ tó fi wá lọ bẹ́ẹ̀ làwọn Khawarij náà alàkàwárí almuhakama alàzàríkọ anagidiya wasofriya gbogbo wọn pátá ni wọ́n dáhùn sàábé kọ̀ọ̀kan wọ́n dá wọn sọjú so a ní yọwọ́ lọ́rọ̀ kan náà sàábé pé eléyìí sara wọn eléyìí òwúlé ní hmm, gbogbo wọn yányá tàbájẹ́ sàábé ànábi ẹ̀dá kùtà ló wá ń ṣe rí ẹ́ sáwọn tí ò nífẹ̀ẹ́ wọn rárá ni àbáwọn tán nífẹ̀ẹ́ àwọn kan tí wọ́n ń yan àwọn kan dànù àbáwọn tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo wọn ta ló ṣe mọ́ ẹ̀yin àwa náà lè ń bá sọ́ọ̀nì àwa náà nù àbí wọ́n bẹ́ẹ̀ níwọ̀n tí ó kórira kan níwọ̀n sábẹ́ ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ àwọn bàbá ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn so bàbá yìí ni wà ní òbúgídú máa ń yọ òbúgídú hàn ẹ̀rì ẹwọ ọ̀rọ̀ tọ́háwí ẹwọ ọ̀rọ̀ kọ́dí yíyàd a máa kórira ẹni tó bá kórira ẹni bọ́dí níwọ̀n sábẹ́ ànáyì ẹ wá mẹ́rin pé kí wá pẹ̀lú wa pọ̀ kí ló sì fàjà wa ara tó fà á nìyẹn ara rẹ̀ ni kì í ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ pẹ́ ń bú sábẹ́ nìkan ẹ̀ fi mọ̀ sọ̀rọ̀ èyí tó wá látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì èyí tó ṣe pé kò yé eyín tẹ́lẹ̀ ṣàtójúbọ̀ àlẹ́ ilmu ma qala Allahu aw qala rasulu aw qala sahabatu ìdí ń jẹ́ mọ́ ìsìláàmù tá à ń sọ yìí àyè mẹ́ta tó pin sí náà nìyẹn gbogbo yòókù àwáwí náà dandan bẹ́ẹ̀ bá ti lè sọ kó sọ pọ́ọ̀tì àwọn mẹ́tẹ̀ẹ̀ta nì ọlọ́run sọ ànábì fi sọ̀pọ́ọ̀tì wọn tí yóò bá ti lè sọ̀pọ́ọ̀tì wọn tó bá ti lè confidence ti ń bẹ fáwọn èso náà báyà wá fi balẹ̀ láti lè challenge anybody mẹni aksọ dóníyà ilẹ̀ aksọ ha níbi táyé ti bẹ̀rẹ̀ débi tó parí dé ẹ̀rù ẹ̀ bà wá kílọ̀fà àlùsùnà àlámù nàásì bil haqqi wà àràhàmù nàásì bẹ́ẹ̀ bil khalqi. tó bá gbé ní ìsìláàmù yìí ni ẹ̀yin lọ́mọ adìẹ ń tọ̀ yẹ́ ẹ̀ ni ẹ máa tẹ̀lé wa lẹ́yìn kìí pé mo rí ọ̀n gbé gbogbo ara yìí à ń gbọ́ fi Amẹ́ríkà fi Australia fi Faransa fi fi fi Bẹ́ljíkà وفي ألمانيا وقرستان وتاجكستان وأوزبكستان وكازاخستان ومنام بوابي بارك الله فيكم أهل السنة أعلم الناس بالحق وأرحم الناس به بالخلق bàbá ń sọ mọ́ ń pa ìsìláàmù yìí adìyẹlọmọ ẹ̀yìnlọmọ adìyẹtọ̀ yẹn bẹ́ẹ̀ sì máa ń sàwọn àfihàn sunna ọ̀tún àti wárí ọlọ́run tó máa ń fanú àwọn èèyàn sí wa lójú gbogbo ìtàn sọ yìí náà àánú náà ni <laughs> tí ẹ̀kan bá kú ní pòsíṣàn fún búza bí ànábì aláì ẹlẹgbẹ́ fún sí wọn wáyé ni ẹ lọ bórí ara yín sọ̀rọ̀ kan tí wọ́n láàánú yín kan tó pè yín jọ kan bá yín sọ tó jòdodo ọ̀rọ̀ àwọn àrùn ọmọ kéèké nígbà tí rẹ ìsàkánà rọ́bùl bẹ́ẹ̀ ti dòdò fi dọ̀rí ìdàní bí bá lè lé bá jí láàárọ̀ kùtùkùtù tó níṣẹ́ gbabi iṣẹ́ lọ tó ń gbabi iṣẹ́ lọ tó wá gbé náà sọ́kọ́rùn tó wá lùlù níwájú ilé táwọn ọmọ kéèké wà lọ skul mọ́tán wá ń jẹun wájú ẹ̀ lákòóta ní ká bílẹ̀mù sáwọn ọmọ ní àbí bàbá yà bàbá yà tó dalẹ̀ yìí náà ni wọn náà mọ̀ kéèké ní o ti parí ìjáde mo bú sábẹ́nu mo bú sábẹ́nu dẹ́gbà tí ẹ wá sí. àánú ah, ah, ìyá rẹ ṣe ni ebi kọ́ lè lálùbáríkà ni ìyá rẹ fi rán lé kéwù ìyá rẹ ti fàtẹ́ jóná for nothing. tó látara eléyìí ẹni bá kórìíra sábẹ́ alimami tọ́háwí ọláwa náà kórìíra rẹ̀ wàbí gọ́ìrì lè fẹ́ ìrì yẹ kúrò hàn ẹni tí bá ń ròyìn wọn lọ́nà tí ọgbà dá a kórìíra rẹ̀ níbẹ̀ wàhùbùhùn dín iná wà ìmọ̀ wàhùbùhùn dínum wa ìmánum ẹ̀rí ìfẹ́ àwọn sàábé ká nífẹ̀ẹ́ wọn ni dínum ẹ̀sìn ni wa ìmánum ìgbàgbọ́ ni wa ìsánum ìṣe dáadáa ni ìṣe dáadáa ni ó ní ọgbà tó bá ti ń gbà pé ìṣe ìnífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìṣe dáadáa ni àà ah, ah, ìnífẹ̀ẹ́ sàábé dáadáa náà lòun náà gbọ́dọ̀ máa jẹ ìgbàgbọ́ tún wá ni ẹ̀sìn ni wà búgbò hàn ìwà kórìíra àwọn sàábé tẹ̀rí ni kúfúrún wà ní fákún wà ìkórìíra àwọn sàábé nìjẹ́rí ni kú fúrún ìṣekèfèrè ìjọ àrùn àmọ́ lọ sílé ike wa ní kálọ̀ gúnlẹ̀ sálì jẹ́nà ni bẹ́ẹ̀ bá múra dáadáa <laughs> ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlò níjàmá yóò bá rẹ̀ nípò tí ọ̀dà. àbí bó lẹ ti ké kùránì ka ọ̀rọ̀ ànábì délẹ́kùn pé àwọn sàábé ànákù bí lókù tá a máa ṣe sùkè ìtì sí àwọn afọ àti wọn ti lọ tí wọn jẹnire tí wọn jẹnire tí wọn jẹnire tá a máa ṣe sùkè ìtì sí àwọn tí wọn ti lọ tó yẹ pé àfẹ́ rẹ lómi tó lè tún ọmọ táyé ìparí. irú ìsìlámù tá ń bá lọ yìí náà àwọn sàbí ànábì nù. so ìmọ̀ bú wọn àbí ìmọ̀ nífẹ̀ẹ́ wọn ìsọ̀rọ̀ wọn bá mi láì dáa kufrun wa nifaqun wa tughyanun. ìṣèkè ìfèrí ni ìwà mọ̀nàfìkì ni ìkọjá àlà ìmọ̀ wọn ara ẹni àìlẹ́kọ̀ọ́ òun ló bí gbogbo ẹ̀. nínú àwọn gbèsè tá a jẹ wọ́n jàmá i'tiqadu fadluhum i'tiqadu fadlihin wa adalatihin wa annahum safwatu lil ummah wa akmaluha wa aqrabuha lil haqqi was ara gbèsè tá a jẹun sàádé ànábì nù ká ní nínú ọkàn wa wípé hàn sàádé yìí ọlọ́run fún wọn lọ́lá ju ẹni bọ́ọ̀dì nínú ìsìláàmù lọ bẹ́ẹ̀ bá ti gbà dẹ̀ ẹ̀rù tẹ́lẹ̀ ní gbogbo ṣéwu ṣéwu ṣéwu ṣéwu ṣéwu ṣéwu ṣéwu ṣéwu tí kálukú máa ń dá akọni jàmá <laughs> wọn tẹ́sẹ̀ bàtà sàádé ànábì tí wọ́n bá ànábì sáyé bẹ́ẹ̀ ni àbọ̀ nǹkan fẹ́ gbọ́kọ́ wọn kún wọn rárá ọlọ́run fún wọn ní ọlá tó bu àyà wà á dáa láti hìn á sì ní ládìí ọkàn pé ní déédéé làwọn sàábì yìí bí wọ́n bá ti ṣe ẹ̀rọ wọn kàn sí ẹ̀rọ ní ní déédéé ni wọ́n ọlọ́run ló sọ wọ́n bẹ́ẹ̀. wọ́n náà sọ fún wa tó lé ọmọ ẹ̀sà tí inú ẹ̀yìn nínú ẹ̀yìn bẹ́ẹ̀ náà sàábì rí nínú umma wà special. àwọn tí wọ́n fi ń lóore jù pé yóò sin lọ́run láyé yóò rí ọnu ọlọ́run wọn ni number one bọ́rọ̀ bá dẹ̀ délẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀sìn táwọn sàbí bá lọ báyìí táwọn ẹlòmíì bá lọ báyìí ilé ọ̀sà abé lọ́mìnì ni ó sun mú dodo jù jù ju ibi táwọn ẹlòmíì lọ́nu. wàá tàbí máa wákọ̀ alẹ́ ìrìn ìjùmọ̀ àfọlùkọ̀tẹ̀yìn níta sọ yìí ìjùmọ̀ wà lọ́dọ̀ àwọn àfa ìsìláàmù lé lórí wàlá ìbúrọ̀tà bíi zòzó ti arọ́sílẹ̀ hali bídà. àwọn tí ò gbà bẹ́ẹ̀ àwọn èèyàn bú ni wọ́n láàrin àwọn mùsùlùmí láti mẹ́ńsàn ọkọ̀ díẹ̀ fún wa lẹ́ẹ̀kan. so àwọn tí wọ́n jẹ́ ọ̀sán abíyá nàdì ọlá tó pọ̀ ń fún wa rẹpẹtẹ báàbá rí gbogbo ẹ̀ àárí ayé àtakò ti fún wa náà sóràtú táwùbá ayé ọgọ́rùn-ún ọlọ́ni والسابقون الأولون من minal والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه وأعد له جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم آيات يا مبوسا دينو رون ديريكو يكنوين بيل آيات تاتيك فوان سورة الفتح <clears throat> آيات 29 والله محمد رسول الله والذين معه walladhina ma'ahu ọba ti gbọ́ ma'ahu ma'ahu nù kùránì àwọn sàádé ló kó sínú tọ́lọ̀ ń bá rí alladhina amanu bihi ó kó àwọn àtàwá sínú ṣùgbọ́n ma'ahu ẹ̀yọ àwọn àtàwọn bàbá wa kú ànábì nìkan àtàwọn tí wọ́n bá lò gbà ńlọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ bí abáwo ni wáyà mínú suratu al-imran aya one hundred and ten ara ayé àtọ́lọ́wọ́n bá fi fún ọ̀sán abé lọ́lá nìyẹn tó yìí ń sọ fún wa pé àgbọ̀dọ̀ bú wọn àgbọ̀dọ̀ sí ìsúkẹ̀tẹ̀ sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ káṣí ẹ̀ tó wá sọ wípé ṣé kùránì nìkan là fi ìsìn lọ́nà torí pọ̀pọ̀lọpọ̀ ìmídíà láti fi ọdún méjì mẹ́rin ló kan sẹ́yìn sìn <clears throat> mo ti pósì àwọn nǹkan tó jọba yẹn ní wípé ẹ bá fún àwọn ìmídíà mọ́ gírí dáadáa eré ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ bá ṣe kùránì yìí tí ẹ bá ṣe kùránì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá fún mọ́ gírí dáadáa tẹ fún mọ́ gírí dáadáa sọ́ọ̀rá wa tẹ tí ò bá kí ni túmọ̀ Kùránì yẹn ni òun làwọn tí wọn ò ní ooo ẹ má sọ pé ànábì sọ kankan ẹ má sọ pé ànábì sọ mo fẹ́ gbọ́ pé ànábì sọ ọlọ́run sọnù Kùránì nìkan mo fẹ́ gbọ́. Kùránì sangiliti nìyẹn àyè ti ń takùrú wọn níṣe kì í sọ̀rọ̀ fákàr ẹ bóyá ni òní wọn lọ bí twenty five years sísè táà ti ń takù àwọn Kùránì yìí ládùúgbò tá a wà yìí náà ni ẹ gbogbo àdúgbò yìí náà kọ́ ni jẹun ò tí ì dá títì rí àjọwà náà ní ìlú ìmú ń bẹ̀ lọ́jọ́ bá ń sọ nọ́mbà fifteen àtọ́lágbé yìí náà gbogbo ìtumọ̀ lọ bí ọgbọ̀n ọdún sí lọ́nà yìí debate ten pẹ̀lú wọn ṣe ó ti di bí oṣù kan wájú central north nam das equal last day that's a debate wọn àwọn ọmọ àtàwọn fẹ́ dáyà lù wọn ni ẹ̀sùn wọn lẹ̀ máa ń nà wọn olórí wọn bẹ́ẹ̀ mú sí gbogbo yín náà mọ̀ bẹ́ẹ̀ wọn náà dáná wà lẹ́kọ̀ọ́ sábà wa kiri wọn ni ọlọ́run tó bí àwọn akáwọ sáyà tán abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àzàkẹ́ ọ̀run ọpẹ́ ni fún ọba gbogbo ńlá gbogbo àgbáyé ọba àjọkẹ́ ayé ọba àzàkẹ́ ọ̀run ìwọlá máa jọ́sìn fún ọ̀dọ́ rẹ̀ láti máa wà ràn lọ́wọ́ tọ́wà sí ojú ọ̀nà tó tọ́ ọlọ́run yóò yá àlùbáríkà yín kẹ́ ẹ padà ọmọ àlìlẹ̀ yín gíní ẹ̀yin ò ní ẹ̀ wúlò rárá ìbáyé báyìí náà bàbá wa ṣe jogún ìsìlámù àwọn wọ́n kọ orí àwọn lárúbáwá àwọn míì dangadia nu wọn mọ wọn káàtó wọn gbìyànjú nú ẹ wọn fi ń dalè kéré wọn fi ń káwọn yẹ wọn bá tiẹ̀ láwọn dẹ̀nkudẹ̀nku tó kù tí ò bá ti sẹ́bọ̀ nú ọ̀rọ̀ wọn gbogbo wọn tí wọ́n lọ bí ọlọ́mọba ni yáa fi wọn wọn ni ṣàforíyìn fún wọn lókù díẹ̀ káàtó nú àṣìṣe wọn ọlọ́mọba ni parẹ́ bá ní sọ́ọ́ di dáadáa fún wọn lọ́hùn. àwọn wá gbìyànjú <laughs> ni sọ̀kalẹ̀ láti tọ́wọ́ bá wá tú bó lẹ́yìn ó ṣe mọ̀ pé ọmọ yẹ̀yẹ́ lẹ́yìn atọ́ni ẹ̀ láti ńlá làṣẹ wọn ṣùgbọ́n yóò wá pani lẹ́kún yóò bá ní lójú at the same time nígbà tá a bá rí pọ́n tó tún lọ sílé kéwú náà lákéwú látara àfẹ́ ẹnu àìfẹ́ juwọ́lẹ̀ fódodo èmi ò ní ọ juwọ́lẹ̀ fẹ́mi tẹ́ ń bọ̀ sọ̀rọ̀ àbáwọn tí wọ́n jù mí lọ àbí juwọ́lẹ̀ fáfá mi lá Ibn Taymiyyah wàlá Ibn al-Qayyim wàlá Ibn al-Kathir wàlá wàlá wàlá wàlá wàlá mọ́ juwọ́lẹ̀ fẹ́ ní bọ́dí wọn ṣùgbọ́n ju wọ́lẹ̀ fọlọ́run àtànàbí ọlọ́run sí ju wọ́lẹ̀ fọ́n sáadé ọba ti ṣe yẹ kò sí wàhálà láàrin àwa pẹ̀lú ẹ̀ kí ló kàn wá pẹ̀lú pé ju wọ́lẹ̀ fáfá mi àbí ju wọ́lẹ̀ fi mi kí ló kàn mí pẹ̀lú ẹ̀ náà ju wọ́lẹ̀ fún tó jó dodo ṣùgbọ́n látara pa ìfẹ́ ju wọ́lẹ̀ fún òdodo ìfẹ́ ẹnu látara pé bóyá tọ̀ ọlọ́run má jẹni tó gbọ́ ọgbọ́n kẹ́ni tó gún ó lè mọ rí tú jẹ bí ṣe ń ilé ìwà sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó ṣe wípé wọ́n kéwú lóòótọ́ tẹ bá wá fún wọn kàgiri lérí ọ̀rọ̀ ẹ̀sìn tó jòdodo ẹ̀sìn tí àwọn náà lè fi lárúbáwá kà ẹ́ wọ́n bá di kùránì yẹn ìtumọ̀ kùránì yẹn ni pé wọ́n ní wọ́n ẹ̀ má bani sọ bá ànábì sọ ànábì sọ torí pé máa hadísì kò kìdí sọ́dọ̀ wọn ẹnì rẹ̀ ń bí dí àti máa hadísì kọ̀ tó kìdí sọ́dọ̀ rẹ̀ kó mọ sọ wọ́n ran pé kùránì nìkan ló ń fẹ́ abẹ́tẹ̀ bó ti ń jáládàá dálẹ̀ yẹn náà tó bá sì nímọ̀ nípa súnà nábì kò ní gbà gbadànù láíláí ṣùgbọ́n àwọn eléyìí yóò mọ̀ ń pa súnà nẹ́bì èyí tí wọ́n fi kọ́ wọn súnà nẹ́bì kùránì tán mọ̀ gan òyànjú kátó wá sọ súnà nẹ́bì àwọn àfáà náà sì kó súnà jọ yìí àwọn náà wọn kò lè fi kùránì jọ túrú wọn la fi gba súnà túrú àwọn la fi gba kùránì tí èwo làbúrò wá kọ kùránì bá kọ súnà lé wọn lọ́wọ́ káwá wá yín mọ́ kùránì náà bá ṣe bẹ́ẹ̀ kò lè sórí ire so kùránì sangiliti iná sangiliti ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyá ọlọ́ni ẹ kírun nu kùránì ẹ ní iye rákàtẹ́ kìíní sẹ́ẹ̀lì mọ́ kí bó ṣe wù í kẹsì mọ́ wọná jama mélòó mélòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú ẹ̀sìn tó pé súnà nẹ́bì ló wá sàlàyé ẹ̀ fún wọn ṣùgbọ́n ìbílí àbẹ́ bá ti fún wọn kan giri kíní ó dì wọ́n di kùránì yan wọ́n ní kùránì nìkan la fẹ́ máa gbọ́ kùránì nìkan la fẹ́ máa gbọ́ wọ́n wá sọra wọn dán ìyànná dandan tó yẹ pé wọ́n dáa jù wọ́n lọ ṣùgbọ́n látara ìfẹ́ tẹ̀ kódodo àwọn àti wọn jọ wá di sàwáwù àwọn arìnrìn eléyìí ti jẹ́ bàbá alájà yìí ti jẹ́ ìdíje comparative jàbùjàbù tí yóò mọ nǹkan kan tó náà sọ òun wàá jókòó sí màkọ́ ọmọ àwọn àfáà tí ń tí ò lè pé pé fátíà rẹ̀ bóyá lè yanjú jama ló múra kankan yóò ní islamic tíṣà ló ń tíṣà àwọn owó olójú kan ní ọmọ ìjọba ń lu àwọn afọ́jú tí ìbá wa ṣe bẹ́ẹ̀ wọn ni ó yà pé wọn náà wá sọ̀rọ̀ sí bọ́dọ̀ bá takú tán ṣerú yẹn là á pè sí bọ́dọ̀ yẹn sọ́dún bá dojúrú sí àti genesis àti ìta ń lónìí ẹ̀hẹ́n ẹ̀ bá lè sọ sí ó lè sọ sí ń bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ìsìlámù yìí gbàgbé ẹ̀ àwọn sì kálukú múra gangan gangan kí n wà láàlẹ́ ayé kéde abẹ́ sí ọ̀wọ̀ fún pé ẹni báyìí nímọ̀ jù mí lọ ẹni báyìí gbọ́ nǹkan yé jù mí lọ ó sì kọjá ojú orí bẹ́ẹ̀ ló kọjá pé ọba mi kú mbẹ̀ tán wọ́n fi dìbò ìbọn àdántúláàsì pé wọn náà sá jẹ́ nsọ ó kọjá lẹ́fù yẹn ni orí ìtọ́ gbajúmọ̀ láwùjọ lé ní wìrásà wìrásà wìrásà la fi ń ṣe kò sí tó burú bí káyìí ṣe wìrásà kásà gbẹni tó tó bá dé èèyàn kan kúrò láyé ṣé túláàsì ni kí ọmọ ọlọ́mọ ó gbapò bàbá ni kì í ṣe túláàsì kódà yìí tó súnmọ́ jù ní kí ẹni tó bí tó ṣiṣẹ́ nì kú ọmọ rẹ̀ ó wà nípò nì náà lọ fi ń dà kò mọ́ pẹ̀lú mọ́jẹ̀mọ́ sọmọ ó dà eléyìí jẹ́ ọ̀kan torí eléyìí yóò jẹun kó ti hadisi kan ní ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ẹ̀rí àti káwọn ayé àtọ́lọ́run fi sọ pé ká má bu wọn sàádé àti ká fún wa àti kó ti díẹ̀ fún wa nú ẹ̀ bẹ́ẹ̀ nínú súnà nàbí sallallahu alayhi wa sallam hadith al-bukhari wa muslim anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith abi sa'id al-khudri ó ló ṣẹlẹ̀ níjọ́ kan láàrin láàrin khalid ibn al-walid àti abdulrahman ibn awfi az-zuhri ọlọ́mbàní sí baba náà nínú àwọn mẹ́wàá tí ànábì ní wọ́n kọ́ wà lìjẹ́ nínú owó mọ̀ yìí kẹ́ni bọ́dí tó wọ̀ lẹ́yìn ànábì o àwọn mẹ́wàá yẹn ni wọ́n kọ́ wọ̀ nínú wọn ni Abdurrahman ibn Awf wà nínú àwọn mẹ́wàá yẹn ta ló kú gbẹ̀yìn nínú wọn. ẹ ọ̀yà ẹ̀yin jàmá ẹ̀ ṣe kí ni mo gbọ́ Abdurrahman ibn Awf barakallahu fiikum a ah, ṣe ń jìwà pọ̀ lé ni ni àbáṣebáyé ṣe ń jẹ́ ẹ̀dógún ẹ̀kẹ́ iná ọgbẹ́mù yóò abáríra ń abdulrahman ibn awfin òun náà ló kú gbẹ̀yìn inú àwọn mẹ́wàá ni ọlọ́mọba ni yọnu sí ìjà wá ṣẹlẹ̀ láàrin òun àti khalid ibn walid khalid sàábé abdulrahman náà sàábé so khalid wa ń bú abdulrahman ìyẹn ló fa ọ̀rọ̀ tánàbí sọ pé látàṣó bú ọ̀ṣọ́hábí ànábì ni ẹ má máa bú sàábé ni fọláwọ́ anna ahadukum anfaqa mithlahu òdìsá bẹ́ẹ̀ ma balaga mudda hadihi tẹ́nì kọ̀ọ̀kan yín bá ná owó tó tó òkè wúdù wúdù ọ̀pọ̀lọpọ̀ wa máa ń gbọ́ ni wà láti dé Màdínà mọ́kàrí gbogbo wa ni gbogbo wa ọlọ́run mọ́sálásí ṣe ní rọrùn fún wa kò kí ń dáa tó kéèyàn wá sáyé kó padà sọ́dọ̀ ọlọ́run ni o kì í sí ọba kan ẹ̀ ṣùgbọ́n kò dáa tó ẹ̀ kò dáa tó ìgbé irí burúkú ni fún èèyàn kó máa lọ Oklahoma kó máa lọ Washington kó máa Belgium káwa kọ̀ǹfàmù ni tí ò sí àbùlà rárá lónìí bàbá tẹ́ni yẹn bá pèrè mùsùlùmí tí ìbá pèrè mùsùlùmí ó tún di kọ́ńtẹ́ńtẹ́ ńlẹ̀ ìwọ lọ́wọ́lọ́wọ́ ọgbà ìsìlámù nọ́mbà wá ọ̀tún sí ájì nọ́mbà tù ọ̀kínu <laughs> wàhálà ọ̀pọ̀ wàhálà ni. anábì náà tó sún bu aṣọ hábì ẹ má bu aṣọ àbí mi ànábì tẹ́nì kọ̀ọ̀kan yín bá ná owó tó tó òkè wúdù ní gold gold ọlọ́run jogún ẹ̀ fún yín gold yẹn wá tó òkè wúdù òkè wúdù ní òkè tó ga ni nọ́mbà wá ó wá tó gùn at least afẹ́gùn láti yín sí bí òkòkò ṣùgbọ́pọ̀lọpọ̀ èèyàn wa tí wọ́n lọ sí hajj wọn ìsábà gbé wọn dé parí ìparí ni lànà bí describe ẹ̀ bí orí kìnìún nígbà tí kìnìún bá dọ̀bálẹ̀ tó jòkólẹ̀ tó dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ lórí òkè wúdù rí ní parí lọ́hùn bí kìnìún ni bọ́ba dé bókè yẹn ti rí ni anybody ò tọ́jú ẹ̀ látòjú ayé ànábi ń bẹnu hadith fún ànábi ni ìparí ẹ̀ bí orí kìnìún lórí ọlọ́run ti ṣe òkè nìyí ó gùn ó sì ga ṣùgbọ́n gíga náà kì í ṣe rẹpẹtẹ bí àwọn òkè ní àwọn òkè tán jáde òkè wúdù lọ́mọdé ń sa rẹpẹtẹ ṣùgbọ́n náà ga ṣùgbọ́n wa gùn bó ṣe wá gùn tó bó ṣe ga tó nìkan lọ́n wa sọ ọ́ di góòdù bí ẹ̀kan máa wá náà sójú ọ̀nà ọlọ́run ẹ̀yin mùsùlùmí nàìjíríà ẹ̀yin mùsùlùmí ghana ẹ̀yin mùsùlùmí botswana ẹ̀yin mùsùlùmí uganda ẹ̀yin mùsùlùmí niger ẹ̀yin ti tashad ẹ̀yin ti burkina faso ẹ̀yin ti guinea bissau ti guinea conakry ẹ̀yin ti mali ẹ̀yin ti ẹ gbogbo ẹ̀kọ́ máa náà káàkiri kó máa fi ṣe tọ́lọ́run fún wa. ànábì ni káwọn sàábè mi bá mi lò gbà káwọn wá ná bí ọkà bàbà àbágbàdo àbí yẹ̀fun àbí ńlá fún ẹ tóun ò ju bí múdù kan lọ múdù kan àbí áàfù múdù ìdajì múdù múdù táwọn fi ń yọjá kanú àwẹ̀ agbolokọ ẹ káwọn sábẹ́ mi wá yọrù yẹn anábì ní gbogbo yìí tẹ̀yìn iná tó dàbí òkè wúdù ní góòdù ni kò tí ì dé dajì ládàá tiwọn débi tí yóò wá dé dajì múdù ẹ yóò wá complete múdù tiwọn gbogbo ẹ̀sán yìí ò tí ì dé dájú múdù tiwọn lọ́tọ̀tọ̀ kọ̀ fún odidi múdù níjọba mẹ́bí sọ̀rọ̀ yẹn bá náà ń bá sọ sàábé ni wọ́n ń bá sọ kí wọ́n lè túmọ̀ tí wọ́n sọ ó ní pé gbogbo yín sàábé lẹ́jọ́ jẹ́ o ṣùgbọ́n sàábé ju sàábé lọ. léèsì ni ta ti sọ fún wa ní nǹkan bí jẹ́ dógún wípé bàtọ́lọ́hún ó categorize àwọn sọ̀hábà ó categorize wọn sọ́nà méjì pọ́nbélé àwọn tí wọ́n ti ń bá nàbì bọ́ látàárọ̀ ọjọ́ títí tọ́lọ́hún fi wá gbàmọ́ kàfà nàbì ìmọ̀ ká ó ti dìlú tírí ànẹ́bí ó jẹ gàbálé lórí tọ́ àwọn kanu àwọn kàtígórì ẹlẹ́ẹ̀kejì àwọn lẹ́bù kejì làwọn tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n láti gbà tànàbí gba mọ́kà yẹn títí tànàbí fi wá kú méjì tọ́lọ̀ ń pín gbogbo wọn sí náà ọlọ́run wa ni wa kullan wa'ada Allahu al àti pààtì kọ́kọ́ àti pààtì ẹlẹ́kejì gbogbo yín mo promise yín ní dáadáa dákun bí ìbájú pé burúkú bá káyàn mọ́kọ́ náà tó yóò mọ̀ sí sùkè ètè àwọn tọ́lọ̀ ló ń promise ní dáadáa kele lè gbé ẹ̀fẹ́ dà fáwọn ìyàbọ̀ kan sọ́ra rẹ̀ lélẹ́rí burúkú confam ọ bú àwọn ìyẹn ọ̀sẹ̀pẹ̀ fún ọkàn ń tara rẹ̀ jẹ́ adìẹ rẹ̀ tó yàgbẹ́ sí sasùn ó ń ba sàrí rẹ̀ jẹ́ ọ̀sà àbí kí ló dà lára wọn yìí dára kí ló dà lára wọn pé fi kò dín ọlá kankan kù ọlá àbí bí máa tiwọn lókù ní wọn láì dájà máa tó bá dijọ́ gbéra kì í àmọ́ ọlọ́run mọ̀sí wa lólófo àbá àmórí pé ọ̀n sọ pásítọ̀ ti tó ó sì tó lóòótọ́ ṣùgbọ́n ọ̀nà jì kò wá ní wù mí kíjì kó yí o fún síbí ọmọ ìyá mi tán bá tún sọ̀rọ̀ mi ń jọ mi wọ́n sá dé ìyá gbọ́dọ̀ bá ọ̀rọ̀ wọn débi ọlá pẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ mi <laughs> ajẹ́wọ́n gbèsè o mélòó mo ka fún inú gbèsè dájẹ́wọ́n <laughs> àsìkà méjì àti ikú ọmọ ẹ̀ torí ẹ̀ n tó yẹ kí gbogbo wọn mọ̀ ní regardless báyìí ní èjé ń bídíà eré èjé ń sunna gbogbo mùsùlùmí lápapọ̀ àwọn tí wọ́n jẹ́ àfáàfá wa nìyẹn a sì gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́mọsíláṣí ṣe ń rọrùn fún wọn láti fún wọn ṣùgbọ́n ìta ẹni fún lẹ́tọ̀ọ́ a máa ń tó jẹ́ tó ẹni ròbí yẹn náà ni ọmọ ìyá wa ni wọ́n fi mú àwọn topics tó jọ báyìí ọbẹ̀ lọ́nkọ́ mọ́sálásí gbàjú kó iná ń jọ sọ fún wa kó sì jábá dáadáa níwájú ọlọ́run ọba kó bá ní fún ọmọ ìyá wa tí wọ́n sọgbà pẹ̀rù ẹ̀kú mọ́kàn wọn nípa wa